ara dáadáa ní haúsá mi wọ́n máa ń sìn náà lẹ́kọ̀ọ́ báyìí nìyí tí ẹnìkan bá fẹ́ hùwà láìlẹ́kọ̀ọ́ tí àbá bá ti lè yí ojú padà báyìí àwọn tí ó gbé sọ́ọ̀tà ti wà. òròpé iye tó bá ti lọ́la ọmọ kó sì máa hùwà. èdè kọ́kọ́ wọ́n pààyàn àti Allahu Akbar wọ́n ti gbé ọ̀sẹ̀ fún Allahu Akbar wọ́n sọ síbẹ̀ Allahu Akbar òde ló kù. tó nítorí di eléyìí pàtẹ eléyìí tó ti wù àbó ti wù ayẹ ọ̀kan náà sọ abẹ́ olùfẹ́ fàyídà yọ a sì ti rí eléyìí náà tó kọ̀wé parí àwọn tí wọ́n ti wà fún wájú àná bí tọ́pìkì ló ti jẹ́ mi àwọn ẹ̀mẹ́yìn kọ̀wé yẹn kọ́ni gẹ́gẹ́ ọlọ́run adúrò àwọn tọ́pìkì tá a ti suggest àtọ́ ẹ̀ka ẹ̀ lè kọ̀ nípa pé àwọn tí wọ́n sì wà wò níwájú ànábì sallallahu alaihi wasallam tápá kan náà àwọn sàábẹ́sì pé kò ń kò wọ́n pa wọ́n tánàbí ni kò wọ́n pa wọ́n eléyìí tó dira tí ó dáa tó lẹ́gbàá àǹfààní tí ó mú jáde ọ̀pọ̀ nínú síra lè yóò ti kó jọ àwọn tó sì wà nínú síra ti hadith àwọn tó sì wà níwájú ànábì sallallahu alaihi wasallam ṣe apá kan nínú àwọn tàbí sì gbìyànjú bá wọn pa àwọn táwọn ẹbí nìkan ọmọ pa wọn ọmọ ìwà wo ni wọn ti wù ṣé téèyàn bá sì sí irú ìwà yẹn hù lábẹ́ ìṣẹ̀lẹ̀ Islam ọwọ́ ti ká pa kí ló wá dé táwọn ẹbí nìkan ọmọ pa wọn ìkẹ́ ànábì sallallahu alaihi wasallam tó ní lórí wa ìgbà míì àwọn èèyàn aláìmọ̀kan ni wọn a jẹ́ pé a máa excuse èèyàn pẹ̀lú àìmọ̀kan jíjẹ́ pé àná alánà lọ́wọ́ Islam kúrú àwọn kàǹfààní púpọ̀ wà tó rí mú jáde lára ilé tọ́ ọ̀kan náà sábẹ́ ló wọ́n pa àwọn sallallahu alaihi wasallam ní rárá o wọ́n pa o torí pé àwọn kan jáde láti bàràbàrà àdì rẹ̀ ṣàkólọ̀ ti sàdéhùn pé àpò yẹlẹyẹlẹ náà àwọn kan ṣe tí ọ̀bájẹ́ bẹ́ẹ̀ anábìyẹn ni wọ́n pa kálukó sunmi káwọn ilé wọn mọ̀ wulẹ̀ jáde. báwọn kan jáde láti bàràbàrà àdé rẹ̀ àwọn eléyẹn ẹ máa fojú kéré irun yín níbi irun wa àwọn ọmọ àrùn ni wọn ti máa kí alukur'an ẹ tún máa fojú kéré àwẹ̀ yín lẹ́gbẹ̀ẹ́ àwẹ̀ wọn wọn máa kí alukur'an ṣùgbọ́n alukur'an yẹn kò ní kọjá gògóńgò ọrùn wa yẹn ni kò ní rọ́nà wọnú dípò pé ó débi ọkàn wọn tó fi ṣe làákà wọ́n mọ akédọ́ba ṣùgbọ́n gògóńgò ọ̀rùn wọn náà ni ọ̀rùn látẹnu gògóńgò rẹ̀. wọ́n máa sáré jáde fẹ̀sì sílẹ̀ gẹ́gẹ́ bí ìdá tí ṣe máa sáré kúrò láàrọ̀ tán. tó eléyìí báyìí àwọn níta ní Khawarij. ànábì ti rí ọlọ́run ti fi mọ̀ pé bàbá ńlá àwọn ọ̀daràn àwọn nàbí ò ní kí wọ́n pa sẹ́wọ̀n pé wọ́n pa káwọn eléyìí ọmọ wulẹ̀ wá àkọọ́lẹ̀ ọlọ́run ti wá tẹ́lẹ̀ fi hàn pé pínpín yẹlẹyẹlẹ kìí ṣe nǹkan tuntun ìwé tó burú oníkà màlánù kàtó ahùn rí mà ká màlánù kàtó ahùn mà ẹnì ìjọ tó bá wà kò lè dá tójú anabi muhammed sallallahu alaihi wasallam anabi ò sì níjọ kan ju àwọn mùsùlùmí lọ àwọn mùsùlùmí tí islam wọn sáwọn ó sì parí ọ̀rọ̀ because kò nídìí kó ọmọ lọ ṣe bóyá táàgì kan àbí kó lọ ṣe fúláàgì kan àbí kó lọ ṣe táìbọ́ọ̀dù kan àbí kó lọ ṣe jẹgídí kan ike ọmọlẹ́yìn anabi òkèké. hum man kanu ala mithli ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ti bẹ lórí ntẹ́mi àtàwọn sábẹ́ mi bẹ lórí ẹ̀ tòtọ́ bá ti rí bẹ́ẹ̀ ó kú oríire láàmú kí ọ. tó challenge ńlá nù fẹ́mi àtiwọ́ wípé ká máa wo sẹ́ńtì wà ń ṣèṣe déédéé pẹ̀lú bá nàbì ṣèṣe pẹ̀lú àwọn tàbí rẹ̀. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ á kú oríire gbogbo èèyàn bá àmọ́ gba tiẹ̀ kí wọ́n fẹ́ fi gbígbà táwọn èèyàn ṣe tẹ́lẹ̀ náà. tí n tó ń ṣèṣe tó bá ti takò tà gbogbo tó bá lè sọ adẹni tó fi ìlànà ànábì sílẹ̀ ìdí ìlú tó fi jẹ́ pé a láti máa béèrè nígbà tí ṣe ni ẹlẹ́kùn sí ọ̀tàkùtà ànábì tí wọ́n sọ ni so that gbogbo tí wọ́n máa ṣe láyé ń fi láǹfààní àti jẹ́ pé ní òdi wọn bá gbára mi ṣe máa mò ń jìnnà sí ti ah mo ti ṣe nǹkan báyìí báyìí ah, ah, o fóònù tètè ó pè ó sì ń sunkún ó lòún ṣẹ̀ṣẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí lẹ́sẹ̀ ńlá tó lòún sì forí jẹun tóró ti lọ ọmọ ká òun fi ọlọ́run ọba òun fi ṣe òun jẹ́jẹ́ níwájú ọlọ́run ní káàbà gbígbàgbọ́ jẹ́jẹ́ nínú pé bá tó dé káàbà tó ń jẹ́jẹ́ ọ̀hún à sì ní agbára gbígbà tó dún wájú ọlọ́run bẹ̀rù ń gbọ́dọ̀ wá wọ́n tó dún wájú ọlọ́run ó ní òun jẹjẹ ní káàbà kó òun tún ní padà sí jẹjẹ mọ gba tó ń padà lé òun padà bẹ ẹ dákun tó lọ́wọ́ forí jù ọlọ́wọ́ forí jù yẹn olùyà ìbàdí alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim ẹ dákun irú astaghfirullah onímọ̀ àti kò sí special one astaghfirullah wa atubu ilayh ah, ẹ dákun ẹ tó máa ń tún pè ikú wọn máa ṣe ọlọ́run forí jẹ ọ ó túmọ̀ sí pé wọ́n fẹ́ túbá lódodo àwa náà fúnra wa jẹ̀mọ́ ẹ̀dá àwọn òtúbà o kò sáǹfààní nínú agídí sẹ́ni tó bá fẹ́ sẹ́sì kò sí sáǹfààní nínú ẹgbẹ́ àwọn bàbá wa bá ṣe ọ̀fẹ́ sọ pé bàbá ọmọ ni bàbá ọmọ léde kúkúrú sí wàhálà tó ló bàbá yẹn sàn nàbì sá èsì ṣe sàábí tọ́wọ́n á fi bàbá kan tó fi ṣe sábàbí àti sórí ibú ìwọ ní ìsìn ìwọ fúnra ara tiẹ̀ lọ́dẹ̀jọ́ tiẹ̀ jẹ́ àbúrò ọmọ wa fi bàbá kan kọ sọ́dọ̀kúta àdìgbòlù tí ò ní jọ ọ̀rọ̀ náà lọ amasa anabi tọ́lọ̀ ọ̀ràn sí ọ̀nà títí a fẹ́ fi bàbá kan ṣe o. عليكم بسنتي سنة الخلفاء الراشدين المهديين من بعد ibi tó ní ilé wà nù. túmọ̀ sí pé kó o pété àwọn aṣíwájú ọ̀daràn àtiwájú títí ọba ti takò tọ́lọ́ tí ọ̀tà kò dànàbí Muhammad sọ̀rọ̀ àlẹ́ kò sí wàhálà. àwọn títí ẹ bá ti lè takò tọ́lọ́ tó takò dànàbí ẹ̀sọ̀ kan rẹ̀ lúláyà. olùgbé rí Abubakar radiyallahu anhu. ní ìjọ tí wọ́n fi jẹ khalifa kútùbà tó ṣe nù ó ní ati'uni ma ata'tu Allaha fikum wa la in 'asaytuhu fala ẹ mi o lókùn bàtẹ́ bá rí pé mi náà ń tẹ̀lé láàrin ẹ bá ti rí pé mò ń ń ma kò sí nǹkan kan ma torí de eléyìí táwọn bá fojú ọ̀nà gidi yìí sílẹ̀ agbọ́dọ̀ máa agbọ́dọ̀ pa gidi kú ọ̀nà ọ̀rọ̀ wa agbọ́dọ̀ pọ̀ àforíjìn agbọ́dọ̀ pọ̀ ní lẹ́yìn rẹ̀ ìní ìmáàmù abu abdullahi al-hakim ni wọ́n wá sọ sínú tíra wọn al-mustadrak fọ́ńtò bọ́hà ikọ́ láti ń bẹ fún sọlá tó bọ́hà wọn làwọn ẹgbẹ́ ẹgbà wọ́ọ̀rọ̀ wa gbọ́ ọ̀nà táwọn títí lọ́dọ̀ aisha radiyallahu anha qalat صلى رسول الله صلى الله عليه وسلم الضحى قال النبي كاتب لهم كما باوكر الضحى ثم قال لين النبي وصيبه اللهم اغفر لي وارحمني وتب علي إنك أنت التواب الرحيم الغفور حتى قال قالها مئة مرة واني النبي صلى الله عليه وسلم قال كيف حتى وانا لهم أريد ميو كم يوم تفريج فمي gba tútú bá mi dájájú wọn ló máa ń gba tútú bá tó o máa kẹ́ni tó o máa forí jìn tó o máa forí jìn ni. wọn náà níbi wí nígbà ọgọ́rùn-ún mẹ́gbàá wa yìí kò fẹsẹ̀ rìn lẹ̀ nítorí pé nìkan ń bẹ nínú àwọn tó gbà wá tó ṣe pé àmọ́ náà láti ti mẹ́nìkan tẹ́tẹ́ mẹ̀jọ̀wọ́lù láàyè òun gàgà fúnra rẹ̀ kò tẹ́tọ́ mọ́ àdéhùn ò lè jẹ́ sọ̀hìn. ó sì lè jẹ́ mẹjúhùlù hàl wọ́n mọ àmọ́ wọn ò mọ kọ̀ǹdíṣàn òdodo àti rọ rẹ̀ àdéhùn náà lè jẹ́ sahih àbí hasan torí pé gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn a lè fọwọ́ sọ̀yà pẹ̀lú ẹni tó ṣe fọkàn sani eléyìí jẹ́ ti ṣe jẹ́ lẹ́yìn rẹ̀ wa. wọ́n ní fakhtalafan naasu fi hadhihi al-ahadith ala turuq ìyapa wa bọ́ sáàrin àwọn olùmọ̀ọ́ nípa àwọn àdéhìí àdéhìí kan sọ pé ànábì òkè buhari àdéhìí kan sọ pé máa kí wọ́n tún ṣàlàyé pé rákà mẹ́rin gbà mí wọ́n tún ṣàlàyé pé mẹ́jọ ń gbà mí àwọn olùmọ̀ọ́ wa pín yẹ́s àyè tó lùmọ̀ àti màá hàn àdéhìí kan ní kò kí rárá àdéhìí kan ní máa kí kí la fẹ́ mú jáde ẹni ìgbé ẹ sápẹ́ a máa kí darí ká máa kí báwo láti wá fèsì lórí àdìsí tó ní ká máa tó ní ànábì òkè fún àwọn àdìsí yà á lè kí àwọn àtọ̀kẹ́ báwo láti fèsì fáwọn àdìsí tó ní ká máa kí tọrọ pé wa sọ ibẹ̀ láti máa yàtọ̀ láàrin olùmọ̀ àtẹ̀tẹ̀ ètò ibi tá a ti bẹ̀rẹ̀ nu níjókòó mi kọ́nà ọba kọ́nà wa lọ́wọ́ kó fún wa ní ìmọ̀ alálùbáríkà kọjá kí a lè máa fi àǹkọ́yé sí wa wò. وسنع على ولا تدشنا في فانو سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أشهد أن لا إله إلا أنت